الحمد لله الحمد لله الوهاب والصلاة والسلام على سيدنا محمد وعلى آله والأصحاب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وراقبوا أبناءكم وعلموهم هذا الدين وأدبوهم وادعوا الله لهم بالتوفيق والنجاح فاعلموا بأن هذه الأيام كثرة المغريات والفتن والمصاهب تسبب انحراف الأبناء عن صراط الله المستقيم والمنهج القويم وأصبح أكثر الآباء يبكون ويهزنون على أبنائهم قبل فراكهم الدنيا ونسأل الله تعالى العلي القدير أن يوفقنا في أبنائنا وبناتنا ويجعلهم قرة عين لنا وهو على ذلك قدير أدوك فون ولون وباوة ọbàtà adúpẹ́ fún òun náà lọ́ba tí ń máa ń tàyàn lọ́rẹ ẹni ọba ti bùn kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ ẹni tí ọba sì fún kò tí ó fún ọlọ́rẹ ọlọ́run nìkan ní jẹ́bẹ̀ òun lọ́ba tí máa ń bù tí ó bù tí ó bù tí ní tán níbi títí ń bò ó nínú àwọn ọrẹ tọ́lọ́run ta ẹnìkọ̀ọ̀kan wa òun náà làwọn ọmọ ọlọ́mọgbà lọ́wọ́ gbogbo àwọn tí à fún kọ́lọ́mọsàbà náà ìkẹ́ àánú kọ́bà gbogbo àwọn gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ajẹ́rìí pé kò a lẹ́yìn náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yìn ẹrú sin ọlọ́run nítàfi bá ní sọ̀rọ̀ òun náà ni inhirafu abna asbabuhu wa atharuhu wal hululu la ìdìdàkudà àwọn ọmọ káwọn ọmọ di jàǹdùkú mọ̀yàn lọ́wọ́ kéèyàn tó jáde láyé kọ́mọ dídàkudà lọ́dọ̀ bàbá rẹ̀ àti yá ẹ̀ kí ni máa ń fa tọ́mọ fi máa ń yàyà kuyà mọ̀yàn lọ́wọ́ kí ni àwọn tí ó máa ṣẹlẹ̀ tọ́mọ bá ti yàyàkuyà sínú ìgbésí ayé bàbá tó bí àtìyá tó bí àtàwùjọ tọmọ náà wà kí wọ́n làwọn solution àbáyọ lérí gbogbo àwọn ọmọ tá a bá ti rí pé wọ́n ti ń rìnrìn kùnrin wọ́n ti ń dìdàkudà abẹ́lẹ́ nínú àánú rẹ àti agbára rẹ òṣèǹkan tọmọ mọ́tọ́ ọlọ́ọ̀ni bá ní tọmọ gbogbo àwọn ọmọ wa ọlọ́mọdé wọn yàyàkuyà ọlọ́mọdé ó dìdàkudà ọlọ́mọdé wọn yọ lórí burúkú ilé ayé ń bí àtijọ́ àlìkèyàmà lẹ́yìn ìgbà tá a ti ṣàdúrà tán tá sàmí tí kálukú wa tí à ń bẹ lọ́wọ́ bá lé wọn lérí lóru kò wá ní maládùá nìkan a wà kẹsẹ̀ bọ ṣòkòtò ṣẹ́ a mà ṣiṣẹ́ nítorí pé àdúrà òun nìkan ò lè gbà la àkàtẹ̀bìlẹ̀ àṣìbáàbù kéèyàn má gbìyànjú ìgbìyànjú nìkan ò sì tó láì fàdúrà kù nítorí téèyàn bá gbìyànjú lórí ọmọ tó bá yọ àdúrà lẹ̀ ọlọ́run ọ̀dà àdọ́mọ náà ìgbésọ lágbára lérí ẹ̀ ọyọ ẹjọ́ máa yí bẹ́ẹ̀ bá tí wọ́n ń sàdúrà tó ń bójútó mọ àdúrà tí ń ṣe òní gbà torí ọlọ́run bá pa wá lẹ́sẹ̀ náà al bọ́dà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ku anfusakum wa ahlikum nara ẹ mójútó àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín ẹ mójútó àwọn fámìlì yín ku látara kì ku anfusakum ọlọ́run bá ní iṣẹ́ ni tí mo gbélé yín lọ́wọ́ ẹ má sùn lọ ẹ má sùn gbàgbé ẹ mójútó wọn àmójútó yẹn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ànábì ní ká máa ṣàdúrà fáwọn ọmọ gbàdúrà àwọn ọmọ gbàlérí àwọn ọmọ ànábì ní ká má ṣe pé lọ́mọ torí ìpè wọ́n sẹ̀mà la ànábì sọ̀rọ̀ ọlọ́nà sọ̀rọ̀ ànábì ládùúgbò àdó òbí máa ń gbà lérí ọmọ gbàdúrà ọmọ náà ó sì gbà lérí òbí tó bá ṣe dáadáa tó bá bọ́ sọ̀rùn ọlọ́run wá ní káwá mójútó wọn ìmójútó wọn yìí oníòdìyà gbìyànjú láti ṣe wàhálà lérí àwọn ọmọ náà gbogbo wàhálà wa kọ́lọ́mọdé ó gbé mọ́ ọ lọ́wọ́ àbójútó náà òun náà ni kakọ wọn lẹ́sìn kakọ wọn lẹ́kọ̀ọ́ kakọ wọn níwà ká máa pè wọ́n sákèésí ká máa dákẹ́ lérí àwọn mistakes wọn nítorí pé lásìkò tá à ń lò lọ́wọ́ ìjẹ̀mà lẹ́yìn tá à ní tanra wa aburú ti fẹ́ di dáadáa máwọn èèyàn lọ́wọ́ dáadáa ti fẹ́ daburú máwọn èèyàn lọ́wọ́ gbogbo àwọn nǹkan tí ọmọ ọmọ ṣe níjọ́ tójú ọmọ ti òbí láti já síta láti lọ lè bá àwọn èèyàn pé ọmọ mi lélẹ́yìn àwọn òbí tí fi ń ṣe fáàrí lè ní ipe ẹ̀rọ ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni ọmọ tí mo bí ni àwa ohun tí ń nawọ́ sí yìí a rí i pé ọ̀tá ọlọ́ọ̀ni ọlọ́run abiyọ́ wọ́n jà burú di dáadáa mọ́ wa lọ́wọ́ wọ́n di dáadáa náà da burú mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ nítorí pé tí àdánwò bá ti pọ̀ lù tí fìtínà bá ti pọ̀ àwọn ẹni eré àwọn èèyàn máa sá fún wọn ọ̀dọ̀ àwọn ẹni ibú ni wọ́n máa lọ gbogbo nǹkan tọ́lọ́ sọ sínú Kùránì pé tẹ́yìn bá ṣe yóò jìyà yóò kàdánwò ibẹ̀ làwọn èèyàn máa rọ́ sí ni wọ́n máa lọ bẹ̀ gìrìgìrì gbogbo ìtọ́lọ́ ń júwèé pé bàbá ṣe ayé yóò da ọ̀run yóò da àwọn èèyàn díẹ̀ lẹ́bàá bẹ̀ bàbá ṣe kankan tí wá sí àti ìránnilétí fẹ́ ṣe tayọ pé kò lè pè wá padà pé ká má sùn lọ ọmọ wa náà lọ́la wa ọ̀la tí pẹ́ mọ́ yìí jàmá nígbà tí a ti dàgbà táwọn padà dán méke àwọn ọmọ yẹn wọn wà di baba bí ìyá fún wa tí wọn máa tọ́jú wa tó o bá wá gbin dáadáa sára ọmọ yẹn o lè rí dáadáa lára rẹ̀ ẹni tí o bá gbigi kò lè má retí èso ẹ jẹ́ amójútó ọmọ wa nígbà tápá òní ṣiṣẹ́ dáadáa má ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́nìí wọ́n ti ń yàyàkuyà wọ́n ti ń dìdakúdà kí ni wọ́n fà á táwọn òbí wa ń sunkún lérí ọmọ inú ń bàjẹ́ lórí àwọn ọmọ kódà wò mímí ti gbé nǹkan jẹ ó ti parẹ́ nítorí àwọn ọmọ àìmọye ọmọ tó jẹ́ pé lójú ayé bàbá gan ni bàbá náà ti mọ̀ pé ah, ẹ̀yìn wọn ò ní dáa ọlọ́run mọ̀jẹ̀ á wà nù wọn o àwa bẹ̀ lọ́run gbogbo àwọn tájáwò náà kàn ọlọ́run àbẹ̀ọ́ pẹ̀lú agbára rẹ̀ ọlọ́mọ́sà bá ní yí wọn padà sí dáadáa ومن أسباب الانحراف الانحراف هو الميل عن صراط المستقيم tí wọ́n bá ní ọmọ yìí ó ti kú lójú ọ̀nà ó ti yàyàkuyà ó ti dìdàkudà ìtumọ̀ ẹni pé ìwà rẹ̀ àti gbàgbọ́ àti ṣiṣẹ́ ẹ̀ ó ti yapa Quran definition rẹ̀ náà sọmọ pé àwọn òbí kan sìn ọlọ́nkọ́ bá fún ọ lálàáfíà ni tọmọ máa ń ṣe náfìlà púpọ̀ tí ń ṣàdúrà púpọ̀ tó dárúgbọ̀n sí ṣòkòtò rọ̀ balẹ̀ ó ń kọ́ ṣe ànábì inú bàbá wọn sì máa bàjẹ́ ẹni wọ́n ọmọ wa lélẹ́yìí tọ́lọ̀ wá fún un ọmọ nǹka kùránì lóru ń ṣe sàrà nítorí ń tọ́jú òbí gan bá yọmọ ni mo kàn wá mo láìkè àmọ́ sòkòtò rẹ̀ yìí náà nígbà tó kí bàbá yẹn ọmọ kọ̀dá kankan yẹn kankan yé wọ́n fẹ́ sòkú olóhùn òsòkú wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ olóhùn òsínlẹ́tọ̀hún ọmọ burúkú lélẹ́yìí kì í ṣe ọmọ burúkú ọmọ tó bá ti yapa ọlọ́run àtànẹ́bì ni wọ́n ń pè lọ́mọ burúkú ọmọ tí bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí ń tẹ̀lé àṣẹ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọmọ rẹ ó sì fẹ́ ọkọ òun náà òun náà ni yóò padà gbẹ̀yìn òun náà ni ó sì padà tọ́jú rẹ lọ́jọ́ alẹ́ gbogbo ọmọ tọ́lọ́run fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọṣà sí wọn lálàánú wa ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n ọba àmọ́ tọmọ bá yẹ kú níbi àwọn èèyàn wà àwọn èèyàn jalè olóhùn ọjà àwọn èèyàn fọ́lé olóhùn ọ̀fọ́ àwọn èèyàn sasẹ́wọ́ olóhùn ọ̀ṣẹ́ wọ́n mu tí olóhùn ọ̀mu àwọn èèyàn jayé wọ́n ń jìyà wọn làwọn ń jayé ọmọ olóhùn ọ̀jẹ́ lọ́dọ̀ wa àwa tá lálàáfíà tó tá ìgbàgbọ́ yẹ̀sìn a mọ̀ pé kókókókó tọmọ yìí ti pọ̀ jù ọmọ yìí sọmọ dáadáa àmọ́ tàdánwò rẹ̀ bá dé láti wá mọ̀ pé a a mọ̀ pé méjì ó lè sọ́ọ̀tì sínú alukurani la fi ṣe yastik tá a fi mọ̀ pé ọmọ dáadáa mo bí àbí kì í sọmọ dáadáa kílá alukurani ni ọmọ ṣe ṣe ń ṣe alukurani ni kò mọ̀ ṣe nǹkan báyìí kò débẹ̀ ọmọ dáadáa mi wọ́n ló sinmi lẹ́jọ́ alẹ́ tó bá dẹjọ́ alikiyama oyè ọlọ́run bó fún ọ lẹ́sàn-án lẹ́bi gbogbo wàhálà tó ṣe lérí ọmọ náà wàhálà wa kọ́ lọ́mọdé ó àwọn ọmọ wa wa min asbab al-inhiraf gbogbo àwa tí ọmọ ti rìn nà mí ọmọ ti di dàkúdà tó ti di bànújẹ́ mọ́ wa lọ́wọ́ kí ló fà ìtọ́fà ni o kálí kọ̀rẹ́ tiẹ̀ àwa tá a rò pé àwọn ọmọ wa wọn ò ti di dàkúdà a sì mọ̀ pé wọ́n ti di dàkúdà nínú ìta ń wò inú ti bàjẹ́ káwa náà ká fura sí gbogbo àwọn tá a fẹ́ sàlàyé àwọn tó dé ṣe ti hàn sí wa ikú àtinú rẹ̀ àti tá rẹ̀ ti bàjẹ́ kálí wá bá ti ṣàtúnṣe rẹ̀ alákọ̀ọ́kọ́ sóòlù ìkìtìyàrì òun ni kéèyàn fẹ́ ọkọ tí ò gbádùn àbí kéèyàn fẹ́ yàwó tí ò lẹ́sìn ọba bímọ náà bí bàbá ṣe rí bí ìyá ṣe rí lọ́mọ máa ń sábà rí ṣìnà lè fi fẹ́ra yín ọwọ́ ní kí ló dé tẹ bíbí kúbi ẹ sọ igi kẹ fẹ́ra yín náà láàbùdá mi náà tọ́wùbà ìyẹn ti wá kọjá nìyẹn ẹ ti wá so ìyàbí bẹ́ẹ̀ bá sì ti so ẹ̀ lọ́ọ́ lè so tẹ́ ẹ̀ bá so irú ẹ̀ náà lẹ́ẹ̀ máa bí torí pé foundation làkọ́ gbé kó tó di pé a máa build ilé akíndùn nìkan làkọ́ ṣe ká tó máa fóbìnrin lóyún ìtọ́fà àtọ́pọ̀lọpọ̀ ọmọ fi ń ya ọ̀daràn nu torí pé ó jáde látara àtọ̀ burúkú ẹ̀yin tẹ́tí wá ń so igi lẹ́yìn ìgbà tí ẹ ti ṣẹ̀ ẹ mọ̀ á túbá bẹ́ẹ̀ bá wá ń túbá ọlọ́run mọ̀ á yí ọmọ náà padà sí dáadáa torí nígbà tí túbá ọlọ́run bá ti pa gbogbo tẹ̀yìn rẹ fún yàn ọlọ́run sàfihàn sínú àwọn ọ̀tá ibi ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ maya mi òun náà ni dọ́àfù díínì wọlé ẹ̀rọ́dù ánìlì kọ́ránì wa sunna kéèyàn ọmọ fi ẹ̀sìn lélẹ̀ nínú fámìlì rẹ̀ kẹ́ ẹ má kẹ̀sìn kún tẹ́ ẹ bá ti kẹ̀sìn kún ẹ mà ní sọ̀rọ̀ gbogbo téèyàn fi rọmọ atọ́tọ́ ọmọ fi yọ lóríire ẹ̀sìn ni ẹ̀sìn ní wọnú ayé ọmọ tẹ́mi fi rọ̀ tẹ́mi bá ti rọ̀ iṣẹ́ ibú ò ní wù iṣẹ́ dáadáa ní ọmọ wù torí pé ìbẹ̀rù ọlọ́run bá ti wà ń bẹ̀ ọlọ́run bá ní tọ́ha aráàfin méjèèjì kò sẹ́ńtọ́ mọ̀ tó máa rẹ̀ ó ní ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní al-Qur'an dá sọ̀kalẹ̀ fún yẹn ìwé ẹ̀sìn yẹn ọlọ́run bá ní asọ̀kalẹ̀ ní sàáda nítorí kẹ́lẹ́ bá dolórí rẹ̀ asọ̀kalẹ̀ nítorí kẹ́lẹ́ bá dolórí burúkú tẹ́ẹ̀ bá ń tẹ̀lé orí yóò ní burú eré ọmọ yóò sì ní burú al-Qur'an ní táǹkà tá ń lò ni wọ́n sọ ọlọ́ni wọn mọ̀ ní àròdà ń zikiri gbogbo ẹni tó bá pa ìrántí mi àbí tẹ́lá mi tọ́pọ̀ àti tán ní òyìnbó làwọn fẹ́ bá lọ ayé òyìnbó làwọn fẹ́ gbé àbí àṣà ìbílẹ̀ ìlú wa làwọn fẹ́ máa tẹ̀lé alukurani àti sunna àwọn ọ̀tẹ̀lé ọlọ́wọ́n bá ní fa inna lahum ma'ishatan danka ìṣẹ̀mí tẹ́ máa lò ní gbádùn wa nahshuruhu yawm al-qiyamati a'ma nítorí wọ́n fọ yín lójú lọ́wọ́ adéjọ́ àlùkìyàmà ọlọ́run ní fọ ojú yín ẹ̀ ní rí nàjọ́ àlùkìyàmà ẹ̀yin tẹ́ rí náà tẹ́ rí Quran ẹ ẹ ẹ lajúlẹ̀ ẹ ẹ sì tẹ̀lé Quran ẹ dọ́mọsílẹ̀ kí o tí wọ́n ti máa kọ́ ọmọ ní Quran ẹ wá àáfàá tí wọ́n máa kọ́ ọmọ yín ní Quran ẹ lò fún ṣẹ̀ríà nínú ilé yín nítorí ọlọ́run ọ̀fẹ́ lẹ́ ń ṣe nítorí ọlọ́run fẹ́ ẹ̀ ṣe ẹ sọ́lé yín délé àwọn àlìjànú ẹ dá àwọn màláíkà wọlé òfin ọlọ́run ọba gbé kó inú ilé ẹgbẹ́ òfin westerns ẹgbẹ́ kalẹ̀ sínú ilé ẹ wá ń lò gbé iṣẹ́ ibi Amẹ́ríkà bíi London ẹ̀ ń lò gbèsè ayé àwọn kèfèrí a máa fọwọ́ sí mú mi aláìdílé akáyé ní fọwọ́ sí mú mi ó sì gbọ́kàn ní ọ̀dà ọwọ́ sì fi ń jẹun alẹ́bi ni kúlù bí yẹmí nìkan alẹ́bi ni ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ tún ó kó fọ́tò sínú ilé èrè ọmọ ọmọ èèyàn àbí ẹranko wọn rajú lẹ́nu ilé ẹ ẹ ti ní problem bọ́ọ̀ bá sì ka kú ò problem ò ní sọ̀rọ̀ torí mi kí mo sọ ànábì lọ sọ ànábì látẹ̀dẹ̀ kúlẹ̀ màláìka àwọn màláìka ò ní àwọn màláìka aláàánú ò ní yalé kan bẹ́ẹ̀tàn fíhi kẹ́lìbùn àwùsùrà ilé tí ajá wà ń bẹ̀ àti ilé tí fọ́tò wà ń bẹ̀ tálẹ̀ rò pé ń sọ̀rọ̀ ìmáàmù lẹ́pẹ́ wàláhì ìmáàmù kọ́ ànábì ní sọ sallallahu alayhi wa sallam ẹlẹ́mi ní ààyè títí mutí báà ibi títí mutí nínú ilé tọ́lọ̀ nǹkan fún wọn lọ ọmọ gbé mọ́tò jáde ó lè lárí ẹ̀mọ́ gi bàbá rẹ̀ nǹkan kọ́ bàbá rẹ̀ gan òmùtí ilé táwọn yẹn láfíà táwọn dìde lóru táwọn gba ara <laughs> ilé téèyàn ti jèrè ọmọ nù àwọn tẹ́ bá ti yapa ọlọ́lọ́sọ o ó ní ìgbésí ayé tí ò ní dalẹ̀ padà lò aláàlọ́sọ ó ní mà ayé ṣètàn dọ́ǹkà kọ́lọ́n wọlé àánú rẹ̀ kọ́lọ́n mọ́sá ètò wọn ṣe abilé tí wọ́n á sọ ògùn mọ́bẹ̀ ẹ́ àwọn àlejò burúkú ti wà nulẹ̀ yín àwọn àlejò burúkú wà nulẹ̀ ilé tẹ́ bá ti lóògùn nù ẹ̀ àlejò ti wà mẹ́ẹ̀ ẹlẹ́ kó jáde àdúrà yẹn gbà ọ̀nà òsì fún yín ẹni tí sinna kìí tẹ̀rì mọ́lẹ̀ tẹ kó rọra ni ẹni tí sinna Allah ni òkè lọ́wà <laughs> lókè sọ́mọ keje ilé wa ẹjẹ́ àṣàtúnṣe rẹ̀ torí wọ́n ní ilé láti mẹ́sọ̀rọ̀ de ọmọ tí bàbá rẹ̀ ń ṣe jálàbí tí bàbá rẹ̀ ń gúnṣẹ́ tí ń gbére olóńgbò ẹ wá lórí ọ̀padà ó pi kí ni bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ìṣẹ́sí bàbá rẹ̀ ń sọ padà sí yẹn ẹjẹ́ á jẹ́ kí ẹ̀sìn kọrin lẹ̀ nínú ilé wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn sábàbí tọmọ fi máa ń yàgbó rán albayyatul fasida ká máa gbé àdúgbò àwọn ọ̀daràn àdúgbò àwọn ọ̀daràn wàlá tó bá dé kébi tọ́lọ̀ ní kọ́ ra lé sí tó sì ra lẹ̀ sí tó bá rí i pé àwọn tó ń fagbó àwọn tó ń mogbó àwọn tó ń mutí àwọn tó ń saṣẹ́wó àwọn ọ̀daràn lọ́pọ̀ ń bẹ̀ wàlá kò tó burú bí kọ́ ta lé yẹn lè kọ́lé síbòmíì ọjọ́ ayé rẹ lọ́rọ́ ti ń rí báyìí tọ́ba wa lọ tábò ní òrì ṣé ilé tiẹ̀ gángan wọn ní padà fi ṣe ilé aburú ọgbàlẹ́sì nìkan ó rí pé ibi agbálẹ́sì yìí mọ́sálásí jìnnà àbáwọn táwọn tá ń bẹ ní environment yẹn ọ̀daràn ni wọ́n agbègbè máa ń lapa lára ọmọ o torí ọmọ sọ̀rẹ́ yóò lọ yóò sì rìn ládùúgbò nítawọn ará àdúgbò bá ń ṣe lọ́mọ rẹ̀ ọmọ ṣe. ibadallah ẹ̀yà rúṣin ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin àlẹ́gẹ́lẹ́tọ́tù àzáìdá ìtẹ́lẹ̀bẹ̀tẹ̀ ọ̀làd kéèyàn ní èèyàn fẹ́ tọ́mọ ọmọ yìí kọ̀ wá tètè gbọ́rọ̀ èèyàn wá gbé gbọ̀nà tó le líle yìí ti wá kọjá ṣẹ̀ríà líle ti kọjá ṣẹ̀ríà gbogbo àwọn èèyàn wọn gbé ẹfílẹ̀ olóhùn olùpadà ni ó ti mọ́nu tọ́lẹ̀tì fáá títí ọ̀kan nínú àwọn kekere, to se yi. bàbá bá ti mánu tọ́ìlẹ̀tì bàbá ti máa bẹ̀ ọ ti wá gbàgbé kóhun ti mánu ẹ̀ ọkàn gbọ́ gbìrì ìgbà tí ó ṣe tọ́ìlẹ̀tì báyìí ọmọ ti dákú gbà wọ́n gbọ́ ọmọdé ọsibítù ẹ ó dé lọ́wọ́ ni ó dé lọ́wọ́ ó dé lọ́wọ́ ọwájú ṣe ń tọ́lẹ̀ wọ́n wá ní okùn tó fi dé yẹn pé okùn yẹn ti le jù dókítà ní okùn yẹn ti le jù àwọn ẹ̀jẹ̀ tó yẹ kó mọ flow ẹ̀jẹ̀ yẹn ti padà bó ṣe wá wà yẹn kò sí àbáyọ fọmọ ẹ̀yẹ tó bá fẹ́ sẹ̀mí tó gbádùn àfi káwọn ó gé ọwọ́ méjèèjì ìbádàlá ẹ̀yàn orísun ọlọ́run kí ló máa ṣe tí wàhálà fi pọ̀ tó báyìí ará àdúgbò ọgbà ti lọ́wọ́ rẹ̀ ó rò pé àlùfẹ́ dákú òun ni wọ́n fi ń tọ́mọ ọmọ bá wí níwọ̀n bá o àmàdúrà ni ó ṣe kí ni àdúrà ni ó pọ̀ àwọn ọmọ wa kọ́ lọ́mọdé ó dìdàkudà mọ́ wọn lọ́wọ́ ẹlẹ́karùn-ún ìbádàlá anábìsọ̀rọ̀ sálàmù ọlọ́run ọba di ìdí sọ fún òun ni pé fábímọ rahmatu minallah bí ìbàdí àánú tá a ṣe fún rẹ ànábì linta lahum iná ló fi rọ̀ fáwọn èèyàn walau kunta fazzan galida al-qalb tó o bá lè koko ní tó jí òkúròrò òkúròrò lanfaddu min hawlik ò ní rẹ́ni kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ó gbọ́rọ̀ ọlọ ọlọ́run wọnú ànábì pé má le jù tó bá ti le jù ọmọ ó dìdàkudà mọ́ lọ ipe ọya jáde jáde ò ní sunbí ọmọbìnrin ọlọ́mọ ò ní sunlé ẹ̀dàkùn sẹ́yìn màkúrò ti sísun ti ránṣẹ́ tán lọ́wọ́ lérí ọmọ yẹn ìbínú àbí ó dì ẹyẹ yìí máa ń fa àtọmọ fún mi máa ń dìdàkudà ìbádọ́lá ẹ̀yìn arúsùn ọlọ́run wọ́n mi nà sọ́wọ́ abilẹ̀ ẹ̀yìn ìhẹ́rà àtàràfù záìd kọ́lọ́run kẹ́yìn kẹ́yìn wá fi owó bọ́mọ jẹ́ ọmọ gbé owó owó ńláńlá lé ọmọ kékeré lọ lójoojúmọ́ tó wọn bá ti ní ẹmú wa ẹmú bọ́ ọba ṣe ẹ̀ nígan ọ̀ọ́lọ lè wá aya ọ lè jẹ gbèsè nítorí ọmọ yẹn ọmọ yẹn ò experience pé èyàn máa jíjọ́ kan tí ò ní sówó lọ́wọ́ yẹn tí ọlábà ti pọ̀ jù lérí ọmọ ọmọ padà dídákúdà torí pé ìgbà yìí lọ títí bàbá ti ń ná yìí ó lè má padà sí àdìgbò tí bàbá sì yẹn ọmọ oníṣẹ́ sùúrù mọ́ yóò lè jọyìn àwọn gáàgì ní ọgbọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni wọ́n máa fọ́lé àbíkọ́ máa ṣe yahoo kọlọmọsẹ sọ níbẹ̀ torí pé wọ́n ti tọ́ lérí gbẹdẹmukẹ ìdàkejì rẹ̀ òun náà ni alibokulu zaid alifakuru zaid kéèyàn pọmọtì kọmọ fún ni ti ń fẹ́ kọwájẹ pé ọmọ yẹn òṣìyẹn ti wá mú débi pé báwọn yẹn bá ń jẹun báyìí yóò dúró tí wọ́n máa wò wọn báyìí títí tí wọ́n fi bùn jẹ mbẹ èkìsà ni wọ́n káàkiri bọlọdà kan tó wọ́n gbádùn ó fún nísòkòtò àtẹ̀wò oníkọ́kálẹ̀ oko lè ọmọ tẹ̀lé o wọ́n rán ọmọ mi lọ́tí wọ́n rán ọmọ mi nígbó wọ́n rán ní sìgá nítorí twenty naira nítorí two hundred naira àwọn ọmọ wa ẹ̀jẹ̀ àtọ́jú wọn àmọ́ ká mọ́ sàṣejù ń bẹ̀ lẹ́yìn náà alfaraj òun náà ní kọ́ ọmọ ọ ráàyè kọ́ ọmọ rẹ̀ ó jínú lé kọ́ wá pé kí ló ṣe nísìnyí ó lóun ò ṣe kankan kò ṣe kankan báwo báwo lọ́mọ sí ní sìn kankan ọ̀dà ló lè sùn kó sùn yẹ ń sìn kankan bó ṣe sùn yẹ àlàáfíà rẹ̀ yóò lékún ọba dòru ó lè jí fẹ́ra yàtì náfìlà bẹ́ẹ̀ bá ti sùn lọ́sàn-án èyí máa lọ́wọ́ láti dìde lọ lànàbí fi ni ẹ máa sùn lọ́sàn pípa yín bá kata yìí bá yọ dókítà ṣètọ́ ni yóò sùn lọ́sàn-án ṣètọ́ ni yóò sùn lóru ṣètọ́ ni yóò sùn ọba sùn lóru ni àbátẹ́ láwọn ẹni bú lóru bí ṣe ṣiṣẹ́ lọ́sàn ní ṣiṣẹ́ lóru ọlọ́mọdé ṣiṣẹ́ láàárọ̀ ọmọ ẹni kọ̀ọ̀kan wa ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ìmìláwọ̀ ọkọ̀ tí àbìnà ikùn bìlà amẹ́lì náàfẹ́ wal ilmi shari'i wal ìbádà ẹ̀jẹ̀ àní táǹtẹ̀bù fáwọn ọmọ nínú ilé ẹ̀ẹ́jì láago mẹ́rin àbọ̀ ẹ̀ẹ́sì náfìlà ọbàdà aago márùn àbọ̀ ẹnìkọ̀ọ̀kan yín àákírun ẹ̀bá tán ẹ̀wẹ̀ tẹ́bá wẹ̀ tán ẹ̀ẹ́sì kárùn yín àsọ̀bá wal masá àsìkáàdù sọlá wal masa bọ́ọ̀bá ní ìwé lọ́lẹ̀ wá bó ṣe ní o ọmọ rẹ̀ ó ka aláàrọ̀ yóò ka lẹ́yìn alásàrì lẹ́yìn náà ẹ lọ sí ilé kéwù ni ẹ wá lọ bí iṣẹ́ ni àbí ẹ wá lọ skul ni wọ́n bá ti ń dé ọyẹ sinmi díẹ̀ ọyẹ ṣe àsámẹ́ǹtì yín ọyẹ ẹ padà sí madrasa lẹ́yìn àwọn darí madrasa tí ọyẹ jẹun ẹ tètè jẹun kọ́ ọmọ tètè máa jẹun ẹ máa sọ kùbá kọ́ ọmọ tètè sùn ẹ wá tètè sùn torí ọpọlọ yín kò lè rest ẹ tún di aago mẹ́rin ó tó jí ọba di weekend tí kò lọ sùkúl àbí kò lọ madrasa ẹ fọ̀sọ̀ yín nǹkan báyìí lẹ́sìn nǹkan báyìí lẹ́sìn gbogbo ti wà nulẹ̀ bí táǹtẹ̀bù ni táwọn máa ní sùkúl yẹn bẹ́ẹ̀ ló ṣe wà lé kì í ṣe pé ọkàn bọ́ ọmọ rẹ tí kàn sí nǹkan kan tí ò sí ní táǹtẹ̀bù yín. àsìkò tá a lò lọ́wọ́ yìí ṣètọ́ ni máa ń lo opportunity ọmọ tó ráyè wọ́n lọ́wọ́ tó dilẹ̀ ní ṣètọ́ ọmọ bẹ́ẹ̀ ṣẹ́ kọ́dà bọ́ ìbádọ́lá ẹ̀yìn ọdún sọ bá wa fóònù àti television àti home video àti gbogbo àwọn dramas music tẹ́nì kọ̀ọ̀kan wa tá a tara bọ̀ táwọn ọmọ wa ti gbádùn tó ti gbádùn mọ́ wọn lẹ́nu yẹn òun ní da ọpọlọ yẹn rú tàbá wọn torí àwọn tí wọ́n ń pèsèǹt àwọn tá a wí àwọn tí wọ́n ní mánì sọ́lọ̀ ni ẹni tí wọ́n sì ní mánì sọ́lọ̀ ni tí bá ń kọ́ yín ẹ máa jìnnà sọ́lọ̀ ni ìbádọ́lá ìyàrá sìn ọlọ́run ọba wa kápọ̀ ọmọ tì ọkàn jẹ́ pé oúnjẹ nìkan là ń hùn kílẹ̀ fẹ́ wọ́n fẹ́ ra oúnjẹ ẹgbà wọ́n fẹ́ ra omi ẹgbà wọ́n fẹ́ ra aṣọ ẹgbà bàtà ẹgbà ọ̀rọ̀ bọ́dì ló ń mójútó ó sì ẹ̀ pé àwọn ọmọ yẹn súra o mélòó náà ti há orúkọ sàábà mélòó ni wọ́n mọ̀ kí lọ́lọ́run sọ nípa jọ́ọ̀lì kìámà kí lọ́lọ́run sọ nípa àlìjánà kí lọ́lọ́run sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn báyìí àrán kọ́dà àti ìjòkó pé ká wásìkò láti kọ́ àwọn ọmọ pé òótọ́ dá o jámọ̀sótọ́ o irọ́ dá o òdodo dá o jàǹbá ọ̀dá o èké ọ̀dá o òfófó ọ̀dá o ara yìí láti kọ́ wọn oúnjẹ nìkan làárà sílé jàmá wọn bá jẹun tán tọpọlọ pé awéṣe oúnjẹ náà ni ẹjẹ amójútó ọpọlọ àwọn ọmọ wa lẹ́yìn náà dìyàbùlù wa lídé ká má sí nlé ká jáde ká jáde ká tíráfù ká má wówó káàkiri ìyá jáde bàbá jáde èmi jẹjẹ wówó lọ ọmọ ti dìdàkudà kéye tó dé ipò owó tẹ̀ ń wá òun níka ìyàwó jòkó sílé wọ́n máa jẹ́ bíi kọ̀dọ́tọ̀ rẹ̀ wọ́n dráìfà òun náà máa ràn ọ́ lọ́wọ́ gbogbo tó fẹ́ fi ṣeré ọmọ rẹ̀ eré ìyàwó rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ fi sí torí ní máa ń bọ́ máa gbé púpọ̀ ìwọ wá sílé ìyàwó náà sílé àti kọ́ máa lè fẹ́ environment nípìnlẹ̀ kọ̀dá gómìnà òṣìṣẹ́ bí ìbájẹ́ pé nǹkan bá le nǹkan bá rọ̀yàn lọ́rùn iṣẹ́ ilé gan ti tó fóbìnrin láti ṣe omi lè máa ṣàwọn nǹkan mìíràn pẹ́pẹ́ ní sí owó nílé ṣẹ̀ríà ọ̀tako tí ọba ti tako ṣẹ̀ríà àmọ́ ní pìlẹ̀ ọ̀rọ̀ ni wàhálà ni mo olùdí láhùrí sùkú hùnà wà kíṣùwà tó ní bil ma'ruf ọlọ́run bá ní ẹ̀yin ọkùnrin tí wọ́n bí máa fún ẹ̀yin lẹ́fọ̀ obìnrin àtàwọn ọmọ olóúnjẹ ìyàwó abu sufiyan ó lè bá nàbì ó ní inna aba sufiyan shahi ahun ni abu sufiyan owó ń bẹ lápò rẹ̀ kò fún wa lóúnjẹ ànábì ní khudhi min malihi ma yakfiki wa waladaki lọ́nà àpò rẹ̀ lọ́lẹ̀ mú dèdè owó oúnjẹ ẹyin tí ó tu oyin jẹun ìwọ àtàwọn ọmọ ẹ̀ lọ́lẹ̀ mú eléyìí ó ṣe olè ọ̀jalè ó mú ẹ̀tọ́ rẹ̀ ẹ tó rọ ọlọ́run àwọn obìnrin òsín lé mọ́ aláwọn òyìnbó wọ́n ní tọ́jú crime ọ̀pọ̀ láwùjọ àwọn òun náà ni pé àwọn ọkọ àwọn jáde àwọn náà ti jáde nígbà àwọn ọmọdé àwọn bẹ̀rẹ̀ sí tàbọn lóra wọn ládùúgbò torí pé àwọn tí wọ́n fẹ́ sọmọdé lórí ibú wọ́n pọ̀ gan o nígbà àwọn òyìnbó ti ń gbọ́n báyìí àwọn tá a fẹ́ kóso òyìnbó ṣé kò ní dáa káwọn náà tètè padà bí ọ̀rọ̀ bá ṣe àdéṣe kan ti ṣe tọ́jẹ́ pé yóò lọ wéré yóò dé wéré ìgbà tí ó fi délé àwọn ọmọ náà bá ń lé kò dáa kọ́ ọmọ wọn bóbi lé o wọn mọ̀ sí tó bá ti rí ni. gìyàbùlù wàlídé ní kéèyàn lọ fá kọ́dà ẹlòmíín lọ́wọ́ àṣì àbí dáwà ẹ máa ka oṣù máa lọ́wọ́ bàbá yín ìyá yín kọ́ wọ́n wọn lọ dáwà tani wàá mójútó bẹ́ẹ̀ sí lọ lé tani mójútó bẹ́ẹ̀ sí lọ bíṣẹ́ tani mójútó bẹ́ẹ̀ sí ń kírun tani mójútó bẹ́ẹ̀ sí dìde lóru wọn ní kò sẹ́ni kankan ọlọ́run sọ fún ọ pé èyí tó ń ṣeun òun ọ̀ràn gbogbo bí téèyàn bá lọ àrísìkí lèyàn wá lọ ní o ẹ̀sìn lèyàn bá lọ ni o kéèyàn lọ wéré kó sì ṣe kíni kó sì dé wéré torí kí lọ́mọ ṣe kíni kí lọ́mọ bàjẹ́ especially tó yìnbá ní àwọn ọmọ rí àwọn ọmọ wa kọ́lọ́mọ jẹ́ ó burú o kọ́lọ́mọ sàṣàánú ẹni kọ̀ọ̀kan wa lẹ́yìn náà fasadul madaris àwọn ilé ẹ̀kọ́ tá a máa wọn ọmọ sí tílé ẹ̀kọ́ yẹn bá ti gbádùn gbogbo wàhálà tó ṣe nínú ilé ó ti ṣòfò òbí mi ń tọ́ ma wọ́n ń gbìyànjú nínú ilé pàtó wọ́n lè fa alé skul wọ́n fa ọmọ alé skul kan lọ́wọ́ wọ́n á rí pé skul yẹn àwọn fa wọlé ajá ni ọmọ yẹn tọ́nu wọ́n tọ́nu ọmọ yẹn padà yẹn kàn máa náwó ṣòfò kọ́ra ilé kéwù gbà mí ọmọdé tó ti dá sọ ọlọ́run ọ̀kan lọ́lọ́run ọ̀kan lọ́lọ́run lọ́wọ́ mu lọ kéwù làfọ̀ bá ń gún eré olóńgbò ọmọ wa ń béèrè pé àfa àkẹlẹ lẹ́yìn àfa ní àìṣẹ́ ni ara tẹ wá kọ́ńbínà ni ọlọ́mọṣà sọ níbi aburú bẹ́ẹ̀ ẹ̀yìn wọ́n fẹ́ sọ ọmọ rẹ dàbí ìjà nù ọwọ́ kọ́kọ́ lọ lè wo ilé kéwu ọmọ owó ọmọ ilé kéwu yẹn bàbá wo àfa wo ló ń kọ́ yẹn bẹ́ẹ̀ ó béèrè ó béèrè yìí pa àfa yẹn ládùúgbò ìgbésẹ̀ àfa ológun ni àbí àbá àfa yẹn ni ọlọ́run ṣé máa ń tẹ̀lé pẹ̀ ṣé àfa yẹn ni agbada tí ń gbé kalẹ́ lẹ́yìn ìkùlé tí máa fi jó kan sóníṣẹ́ rẹ̀ lé àfọ́n ló ni dẹ̀ ní àbá àbá àfọ́n parọ́ tọba ti dé rẹ̀ wọ́n ní oṣù tìmà pé amọ́mọ́ wá fún yín ní afẹ́kẹ́bà kọ́ níbẹ̀rù ọlọ́run tọ̀ bí wọ́n bá ti dé bẹ̀rù tìmà pé ah, ibi kọ́ kọ́lọ́mọṣẹ́ sọ níbẹ̀ nítorí ọjọ́ ọ̀la rẹ̀ wọ́n bá ba tiẹ̀ jẹ́ tán oyé kọ̀ọ̀kan fáàmọ́ ìwọ lọ́mọràn ilé kéwú níjọ́ òun ni ilé kéwú làwọn pé ọmọ lọlé kéwú yọ yàrí lásìkò sí ní ìbá ti fọ́ ọlọ́run sànú yàn ní ìbá tara bọ́lé kéwú mi ọmọ yà yàkuyà dé ni ọbẹ̀ lẹ́nu náà nù rẹ̀ gbogbo agbata kọlọmọta ṣàtúnṣe wa kọlọmọ ṣàtúnṣe àwọn ọmọ wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa asahabihi ajma'in ibadallah ẹyẹ orísun ọlọ́wọ́n bá wa omin asibabil inhiraf nínú àwọn etí máa ń fa àtọ́ mọ́fí máa dídàkúdà òun náà ni al-ya'su min sala'ihi wa tarkuhu nihahiyan òun náà ni kọ́ mọ́ sùn yàn ọlọ́mọdé amaru ẹ̀ kéèyàn wá pọ̀ ọmọ yẹn ti pé tọ́ mo bá tiẹ̀ lọ mo kọ́ ọlọ́mọ èyí tó ṣe yẹn kọ́ ní solution kéèyàn já kan pé ẹfilẹ̀ ẹjọ́ lè parẹ́ ẹfilẹ̀ ẹjọ́ ṣe tọ́ bá wo àwọn afáàní solution kọ́ yẹn ọjà kan nínú àná ọlọ́run lérí ọmọ náà ọmọ yẹn gbádùn àbápọ̀ ó lè padà dá ju gbogbo àwọn ọmọ tó rò pọ́ dá aládùúgbò lọ ọlọ́run bá ní wọlé àtẹ ẹ̀sùn ọlọ́run ní kẹ́nìkan má jákàn o mi rọ́ọ̀hìlá nínú àánú ọlọ́run innahu la ya'asu min rauhillah illa al-qawmul kafirun ọlọ́run láwọn kèfèrí ni wọ́n máa ń jákàn nínú àánú ọlọ́run àdúrà ìpọ̀ jùjọ́mọ́ ọ máa ṣe náà ni tọ́ba fi kalẹ̀ ọ máa ṣe ọ máa ṣàdúrà fún min asari al-inhiraf ìkíni yẹn ọmọ rí lára ọmọ tí yẹn fi mọ̀ pé ọmọ yìí ah ó ti ó ti yẹgẹrẹ tọmọ bá ti ń ṣẹbọ tọmọ bá ti kọ̀ láì kírun tọmọ bá ti ń mọ̀mọ́kúmu àbí ń fàfàkúfà tọmọ bá ti ń digunjalè tọmọ bá ti nífẹ̀ẹ́ ká máa náwó láì fẹ́ bí à ń gbowó èlé bí à ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbà ẹ kàrà àwọn kan wọ́n kàn yíwẹ́ gba sáwọn ọlọ́kadà ọlọ́kadà tí ń ṣiṣẹ́ bọ̀ nínú òjò nínú òrùn tó jẹ́ pé ọlọ́kadà yẹn gan owó ọ̀kadà nì kò dá lójú bóyá ọ̀sán tán kí ọ̀kadà wọn tó bàjẹ́ especially lójú ọ̀nà tiwa yìí gbogbo kálukú kan gbà pé ẹja gba kẹ̀kẹ́ náà fẹ́ fún ẹja gbọ̀kadà yìí ká lè rí nǹkan jẹ kò dá lójú bóyá ọ̀sán owó yẹn tán kí kẹ̀kẹ́ wọn tó bàjẹ́ yìí tó sì pọ̀ jù ó náà ni pé kò ní ti sanwó yẹn tán tí tí wọ́n gbé fún yẹn tí òfin ní lálàáfíà wọn tí òfin ní wúlò mọ́ ẹni tí ò ti sanwó pé tóun kò tí ì jẹun kò tí ì fọmọ ẹ lóúnjẹ ni wọ́n tún wá ń lọ lọ́rùn lójú ọ̀nà wọ́n yẹ gbá sí i ẹ bá wọn ní gbogbo àwọn ojú ọ̀nà káàkiri wọn kan ọ̀kadà bá ti ń bọ̀ wọn wọn fẹ́ tó mẹ́rin márùn lójú níbi kan tí wọ́n bá dó sí gbogbo ẹni bá lọ́ọ́ mu ìbádọ́lá àyẹ̀rúsìn ọlọ́wọ́n bá bọ́dọ̀ bá ti wá rí báyìí kí wọ́n á ní àbáyọ alákọ̀ọ́kọ́ àbáyọ òun náà ni pé àtàwọ́bátú nìjí àti lè wá dìde kí gbogbo àwọn tá a jẹ́ òbí ká lè túbá lọ́dọ̀ ọlọ́run gbogbo iṣẹ́ ibú tá a bá ń ṣe àwọn ọmọ ń rí o torí ìyàwó rẹ̀ ọba da àánú ọlọ́run ọmọ rẹ̀ fi lè da nítorí ọmọ máa ń kọ́pì ìyá ẹ̀ púpọ̀ yóò máa sọ ìyá ẹ̀ ìdí rẹ̀ bá ń ṣe náà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n lọlé ọkọ tí àwọn ọkọ ń pariwo pé wọ́n yé ṣèyàwó dáadáa èyí tó pọ̀ jù náà ni pé tẹ́ bá lè wo àwọn ìyá tó bí wọn wọ́n yé ṣèyàn dáadáa torí ẹ̀jẹ̀ máa ń ràn ìṣesíṣe lọ sí alẹ́kọ̀ọ́ ẹ̀sìn alẹ́kọ̀ọ́ ẹ̀sìn ibi wọ́n ti ń bọ́ kan sọ̀rọ̀ tí wọ́n ti ń bọ́ pọ̀ lọ́ sọ̀rọ̀ kì í ti ń darí àṣàlátù ní ìròpé nìkan máa wájú máa ń bí kó tó máa làṣàlátù àfẹsí nǹkan ọba yé má. oṣù tó fẹ́ jẹ́ làṣàlátù ó lè jẹ́ nìkan kan àfòfò àṣàlátù jọ sẹ́ńdì dọ́lọ́ yẹ ó lè jẹ́ nìkan kan bí àfòfò èmi ti sòdodo fún ẹni yẹ tó o bá sì gbọ́ tó bá dìgbò yẹn ayé ọ̀padà rẹ ti ti sọ tó báwọn tí wọ́n design rẹ̀ wọ́n design rẹ̀ ẹ báwọn rìdíìmù sì gbé ní sọ fẹ́ gbowó lọ́wọ́ yìí àwọn náà sì fi pamọ́ wọ́n ń sọ owó làwọn ń gbọ̀n bẹ̀ lórí àwọn nídìí owó kò burúkú yẹn gbowó lọ́wọ́ yẹn kíládé tẹ̀ wá tọ́ sọ́nà gbà gbowó tán kí wọ́n darí ẹ̀ wọ́gbó kéèyàn lọ́sọ̀ láti forty forty forty years kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kàbúlà àti bàdí kò lè yanjú ẹ̀ kàbúlà àti bàdí ṣé kàbúlà àti bàdí wọ́n ń sọ lọ́sọ̀ láti tani ó kà á gbogbo yín mísínà tẹ̀ ń dọ́sọ̀ láti lẹ́ẹ̀lẹ́ bẹ̀rù ọlọ́run ọjọ́ lọ ayédèrè wọn yẹn lérí ayédèrè wọn yẹn tẹ̀sí pàṣẹ àwọn ànábì ọlọ́run ti yẹn ẹ̀ lérí ẹ̀ lérí ẹ̀ mọ́tẹ́ ń pèlè ayé ìfọkànbalẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ kì í sowó ìfọkànbalẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ lè yí gbogbo tẹ̀ ń ṣe padà kẹ́ ẹ̀ mójútó iṣẹ́ àwọn ànábì ọlọ́run kẹ́ ẹ̀ kótẹ́rẹ́ àwọn àlùfáà sọ́dọ̀ kẹ́ ẹ̀ máa kásẹ́rẹ́ àwọn afáfá àwọn èèyàn ọ̀rọ̀ àwọn sàhábà tí wọ́n gbà ọlọ́dọ̀ ànábì kẹ́ ẹ̀ máa ṣàlàyé rẹ̀ ogún tá ànábì filẹ̀ kẹ́ ẹ̀ máa ṣàlàyé ẹ̀ ẹ̀ lè ṣàlàyé ẹ̀ tó tẹ́ fi bẹ́ẹ̀ bá ti ń sọ kan tí a ti ń sọ mí lọ́sọ̀ọ̀sẹ̀ rẹ̀ lè sọ tọ́tẹ́ ìjà ńlá ibi tọ́pọ̀ dé. ìbádọ́lá ẹ̀yà rúṣin ọlọ́run ọba wa àwọn olùfọ́ wa àwọn ni ká túbá lọ́dọ̀ ọlọ́run gbogbo adájọ́ bí tá bá ti túbá ọlọ́run tó àwọn ọmọ wa ṣe tọ́mọ rẹ bá ń ṣe tí ọ̀dà ìbọn náà kíyèsára rẹ̀ má túbá bọ́yọ̀ ń ṣe kọ̀rọ̀ kọ́lá bọ̀ bá ń ṣe kọ̀rọ̀ tọ́mọ yẹn ò rí tọ́ba ti sàbúrú yẹn tán ọlọ́run sì fìyà rẹ̀ hàn lára ọmọ ẹ̀ ah, tó lọ́jọ́ mọ́mọ́ sí báyìí àwọn tó jẹ́ àwọn ènìyàn wọn làwọn máa ń fura síra àwọn gan wọn làwọn fẹ́ gun ẹṣin àwọn ẹṣin tó bá ta àwọn nípa àwọn ti wọlé àwọn máa lè ṣe sọ̀látù tàwùbà àwọn lè kíráka méjì àwọn fi túbá lọ́dọ̀ ọlọ́ wípé táwọn bá ṣẹlẹ̀ ń bì kan ẹṣin ò ní ta wọn pa kátó wá pé ọmọ tí ì sẹ́ran ọwọ́ yarí mọ́ ọlọ́kùn òṣèlú gbọ́n tó ń sọ mọ́ pé bàbá máa pa yín tà ọyẹ kó fura òun náà ni ká kí àwọn ọmọ yẹn ká kí wọ́n bọnú ilé kéwù sẹ̀ríà ká sì kí wọ́n bọnú ilé ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ nípa jíjẹ mímu ayé méjèèjì òun náà lèyàn fi sẹ̀mí lẹ́yìn náà ká máa tẹ̀ wọ́n ba lérí ìjọsìn ọ̀làlàlà mẹ́sì ọ̀làmàndé gbogbo alágbàwẹ̀ o torí bó ṣe ṣe yóò ní wọn la lọ́wọ́ bẹ̀rẹ̀ tọ́ba padà ya yóò wà máa wọn la òun náà máa dúpẹ́ fọlọ́wọn ọba lọ́jọ́ alẹ́ ọ̀ya agunmẹ́sàn ti lù ẹlẹ́kìdùwà Eji jí wọn lóru ọ̀rẹ́ máa jí náà nìkan níjẹ́ mọ́júmọ́ jimá nìkan o torí ànábì ò ní ká fi jọ jimá nìkan na ṣe náfìlà ma ànábì nìkan ma ṣe sàlátù fún òun púpọ̀ ó ṣe sàlátù tọ́pọ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó ayẹlẹ fúnra wa fọdà bò ìwé ka ìwé ẹ̀sìn kí ni wọ̀rí kí ni ṣe ẹ jẹ́ káwọn ọmọ yín kí wọ́n mọ̀ pé bọ́ọ̀ fẹ́ di engineer tó fẹ́ di medical doctor tó fẹ́ di civil servant gbogbo tó bá fẹ́ dà láyé rẹ̀ ọ̀ ha kùránì náà ó sì kíw yọ́ọ́ máa jẹ́ àfa medical doctor àfa engineer ètò wọn pè pé yẹn lọ́mọ nù àmọ́ tó bá jẹ́ medical doctor lásán tí yóò ṣẹ̀sìn ayé nìkan ló ti jẹsẹ̀ mọ́ ló ti gba ẹran ló ti gbà sọ ó bá ti wọ sàárè kò sàǹfààní mọ́ ọmọ yẹn sàǹfààní mọ́ ah ọmọ burúkú ọmọ tí ò kò sí kankan láàrin yẹn òwò àti ẹ̀mọ́ tó wá ti jáde láyé kò sí kankan mọ́ lẹ́yìn náà nínú àwọn àbáyọ òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká má máa sọ̀rọ̀ òdì ká sì má máa ṣe fáàrí pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ bá ṣe fáàrí pẹ̀lú àwọn ọmọ bójú bá wọ̀ ojú bá wọ̀ ẹ̀fìn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ dè má bẹ́ẹ̀ di ọdọọdún òun náà lè ró máa ń pélé lérí ìjojúmọ́ ìdí ìsìn yẹn gan kò sínú ṣẹ̀rí àtẹ́lẹ̀ àwọn kiri yóò ní máa ń ṣe òun ṣe bídíà òun tún pèrò lọ́mọ eléri ìwọ nìkan ló bí maládùúgbò anabi ibrahim bọ́bá ti rí ishaq àti ismail báyìí ọmọ anabi ọlọ́ni wọn o yóò sì gbọ́wọ́lé wọn lérí ọ̀wọ́n yìí kò má bi kalimati llahi taamati min kulli shaytani wa hamati wa min kulli ayni lama mọ̀ ń sáde ọlọ́run fẹ́yìn méjèèjì níbi aburú èṣù àtàwọn ẹranko burúkú tí wọ́n ta ni àwọn kòkòrò olóró yìí sì ń sáde níbi ojú ayé <laughs> ojú ayé ẹ̀yọ́ màá yá ojú mẹ́ o aláìní hàk alẹ́bi lójú wa yìí sì máa ń lápá ojú wa yín sì máa ń lápá láti tafakharu bil abna má ṣe fáàrí pẹ̀lú àwọn ọmọ torí pé e, èyí tí òun rí ìsìn lọ́mọ ọmọ tó tún kù lẹ́yìn nínú kádàrá lẹ́yìn náà gbogbo àwọn ọmọ tó bá kú díẹ̀ káàtó níbọ̀ wa ni o ẹbí wa ni o ká má fi wọ́n lẹ̀ ipe àwọn ọmọ yẹn dákẹ́ pátí ẹ má dá sí i ó ti bóun ṣe yà ni ẹ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ má ṣe wàhálà títí náà ni tí kádàrá tọ́lọ̀ kọ́ ọmọ tó fi padà wá sẹ́mà mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́mọ́sàsì wa léèyàn rẹ̀ gbogbo àwọn ọmọ wa lọ́mọ́sàsì wọn léèyàn rẹ̀ gbogbo àwọn ìyàwó wa lọ́mọ́sàsì wọn léèyàn rẹ̀ ọlọ́run abẹ́ọ́ pẹ̀lú agbára rẹ̀ má jà sábà máa pa wálé ilé ayé ta wáyé má jà sábà máa burú pé kíláwá sí ilé ayé ọ̀run tá a lọ kọ́ lọ́mọ́sàjì ọlọ́run fún wa ọlọ́run kọ́ wọlé àánú rẹ̀ ọ̀run téèyàn ti jèrè ọmọ wọn ní ayé ọlọ́wọ́ bí ọ̀run yẹn ọlọ́mọṣàjà jèrè àwọn ọmọ náà lọ́rùn kó ṣe wá lọ́mọ àlìjánná àwa àtàwọn ọmọ wa kọ́lọ́n kò fi aṣọ náà àlìjánná fẹ́ dáwọ́s kọ́lọ́n wa wọlé àánú rẹ̀ gbogbo ilé tí ń gbóná gbogbo ilé tí ń banújẹ́ ọlọ́mọṣàbà sọ dílé dùnú gbogbo àwọn ọmọdé tí ń gbọ́rọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إنه هو الغفور الرحيم